mo kí yín o mo kí yín nílé mo kí yín lọ́ọ̀dẹ̀ yìí oyèdòkun awolérè ní orúkọ mi ẹ káàbọ̀ sórí ìkànnì tá a wà yìí ìkànnì ibi tí a ti máa ń wo àwọn àṣàyàn ọ̀rọ̀ yorùbá ọmọ kóòtù òjíire bí àwọn bàbá wa wò sùnsùnsùn wọ́n ní a kì í múṣẹ́ jẹ kí a mú ìṣẹ́ jẹ ọ̀kan lèèyàn fọwọ́ múnú méjèèjì o bó bá jẹ́ pé èèyàn bá fẹ́ ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ sì ni yóò ṣiṣẹ́ ni kó tó lè ríhun jẹ gbẹ̀yìn ọ̀bá wá ṣiṣẹ́ tó yọ̀lẹ tó jẹ́ ọ̀lẹ dàrùn ọ̀nẹ̀dà tí ó fi lówó lọ́wọ́ ọ̀nẹ̀dà tíṣẹ́ òfin ní ṣẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ni àwọn baba wa máa fi sọ fún ẹni tí wọ́n bá rí yí pé ó ń ṣèmẹ́lẹ́ kò fẹ́ jára mọ́ṣẹ́ wọn ni àìmúṣẹ́ jẹ ká tún múṣẹ́ jẹ o ọ̀kan ló múnú méjèèjì o àyàfi kó tẹpámọ́ṣẹ́ kọ́kàn ó lè balẹ̀ kó o lè rí wọn jẹ kó o lè rí wọn jájẹ yàtọ̀ sí pákó ẹ̀ẹ́n bí èèyàn bá ti múṣẹ́ jẹ dájúdájú ìṣẹ́ ní ọ̀ṣẹ́ onítọ̀hún wọ́n máa fi ń gbàyàn nímọ̀ràn ni nígbà tí èèyàn bá kọ̀ tí ọba fẹ́ tí ọba fẹ́ ṣiṣẹ́ wọ́n á fi gbólóhùn àṣàyàn ọ̀rọ̀ yìí wọ́n á fi ṣètọ̀nà fún onítọ̀hún wọn á fi tọ́ sọ́nà wípé èyí múṣẹ́ jẹ kó tún mú ìṣẹ́ jẹ Oyèdòkun Awolere ní orúkọ mi ó tún dìgbà míì táàtù máa mú kókó àṣàyàn míì gbọ́ títí dìgbà náà mo ní ẹ máa fi gbádùn sáyọ̀.